Bado. Okay. Ah, she carry front, she carry back, she's two package. I can't leave her. She's wondering so I can leave her. Nothing in this world that I can give her. I'm loving you. wọn ò sanwó skul wọn á late kí wọn tó dé skul wọn ò tún múra dáadáa ó bẹ́ẹ̀ tí nepa nínú aṣọ skul wọ́n fi lárí díìmù lórí eléyìí mi ò láì kọ́ tẹ́ṣọ tẹ́ bá ti ẹ̀fẹ́ báyọ̀ ní àjọṣepọ̀ ṣé ìyáta yìí ẹ̀ ti bàjẹ́ tó ti wọ demrage ẹ wo ìyàwó tó lọ́n fún yín oníwà òtú lẹ́wà kí lẹ ti wá. títí sára bá ti wá sílé tó bá ti fi wá kọ́ wa nílé sìn ìgbà yẹn gbogbo ni mọ́mọ́ á máa pariwo ìbàdàn ń dùn àwọn òun ara ń wà òun èyí ń wà òun ibi wọ́n máa pariwo yẹn gidi gan ẹsẹ̀kẹsẹ̀ báyìí tíṣà wọn ní wà wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n sáré lọ nulẹ̀ a kò máa gbọ́ pé mọ́mí ò pariwo mọ́ ni. Hmm? come again. wọ́n kàwé ni mo sọ fún ẹ mo kàwé mo tún kàwé. kí lẹ ka bọ̀dá kàwé tí ọ̀ka kéwù àwa ká kí ọ̀hà lè sọ kùránì kalẹ̀. is Qur'an useful in this police station. ọlọ́run ọmọ ogun ìtọ́ sọ wọn kò yé mi. ọlọ́pàá orílẹ̀-èdè ti wo di tẹ̀yìn o. ìlú ìnìṣà. lórílẹ̀-èdè wa ta wà yìí náà. àṣé wọ́n ti wọ́n ti yí ètò ọlọ́pàá padà wọ́n ti bẹ̀rẹ̀ sí gba àwọn kúrúbete kúrúbete sí iṣẹ́ ọlọ́pàá. ó ga ẹ ọ̀hún rárá o rárá o. ṣé orin yẹn ni. orin mi náà. ṣé mo ti gbẹnu sí i. má gbẹnu tí bá ti gbẹnu ti ṣe bẹ̀rẹ̀ mi. dadi ọmọ yín parọ́ ni o and then i'm not a student i'm a police officer. ẹni wọn mo fẹ́ bí yín bẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ ṣe wáyé ẹ lọ́kọ́ náà ẹ lọ́kọ́ lé mo ló kébì wàá mọ yín kí n mọ masaji báyìí kí n mọ masaji báyìí kí n mọ masaji báyìí ṣé ló kọ́ yóò dùn sí. ṣé yóò dùn sí. dẹ́kun